asubilayi mina shaitani rajimi bisimilayi rahman rahim asalaamu alaykum wa rahmatulahi wa barakatu gbogbo ẹ̀yin olólùfẹ́ ọlọ́run eh, báwo la ṣe máa máa jẹ sàárì hmm, sàárì ò yípadà bá ṣe ń jẹ láti káyé tó dáyé náà mọ́ ṣe ń jẹ sàárì náà ni àmọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn kì í lè fẹ́ jí lóòrù jẹ sàárì ẹlòmíà ló ń gbàwẹ̀ bẹ́ẹ̀ ni tọ́lọ́run bá dẹ̀ sọ fún wa pé fáàrí fún ní kọ́bùlà àǹtà àbùdùn wàmọ̀ lámìyàrí fún ní fàkàìfàyà àbùdùn ọlọ́run mi ọlọ́run ní ẹ mọ̀ mí síwájú kẹ́ tó sìn mí tẹ́ ẹ bá mọ̀ mí ọ̀nà wo lẹ fẹ́ gbà sìn mí ọlọ́run bá dẹ̀ tó jẹ́ ká mọ̀ pé anabi muhammad laqad kana lakum fi rasulillahi uswatun hasana sallallahu ta'ala alayhi wa sallam nípa anabi muhammad ní eré mòdẹ wa so ẹ jẹ́ ká kọ́ṣe fọ́múlà anabi bánabi ṣe ń jẹ sàárì gbogbo àti pé àti dìde máa ń ní lára àbá àti jẹ nǹkan àti jẹun ó máa ń ní wá lára torí sàárì tẹ́ ń wò yẹn sọ̀húr tẹ́ ń wò yẹn torí kí ló ń jẹ́ sọ̀húr oúnjẹ tá a jẹ lóru sáà Oru sọ̀húr oúnjẹ tá a jẹ lóru àmọ́lẹ̀ yorùbá wa máa ní sáàrì sáàrì sáàrì sáàrì so sáàrì tẹ́ ń wò yẹn ó ní àmọ́mọ́ sallallahu ta'ala alayhi wa sallam ó ló ní ládàá gan ó ló lálùbáríkà gan ṣẹ́dẹ̀ mọ́pá náà mọ́mọ́ ní sọ̀rọ̀ ìfẹ́ ẹnu láyé ẹ̀ ń tíkọ́ ànilẹ̀ hawa so àná mọ́mọ́ tó bá fẹ́ jẹ sáàrì wọ́n ní májì táná bí fi ń jẹ sáàrì sí fifty verse nínú àlùkùrẹ́ àní kíyàn ka fifty láàrin ka fifty nínú àlùkùrẹ́ánì ni Sari anobi àti ìrun àsùbà ẹ̀rí very near ẹ jẹ́ ká máa lo òsìlúùbù yẹn ànábì Muhammad ẹ̀ ni pé wọ́n á pé a lè gbé sáàrin bíi thirty minutes to tí wọ́n á fi pè irun àbí twenty minutes to tí wọ́n á fi pè irun o lè tó o bá wà lè jẹ ẹlòmíì ò lè jẹun tó heavy o lè ṣe kí o o lè mu bíi milk o lè mọ́mí o lè jẹun kékeré o lè jésó kó ṣáà lè gẹ́ẹ̀tì báràkà sàárì yẹn ẹ dákun ẹ̀ tó rọ́lá yẹ ká máa jí fún sàárì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 uh, Global dikro Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria then gbogbo àwọn sahara uh, sadako sakat ẹgbẹgba Global dikro Dhikrlahi àwa lórí YouTube àwa lórí Instagram àwa lórí Facebook tó bá ti táìpù Global dikro Dhikrlahi Islamic Organization wàá rí gbogbo information wa uh, umura ni hajj ni ẹgbẹgba Global Dahiratu Dhikrlahi kò sí ìrújú nù nínú uh, ìrìn àjò Global Dahiratu la so direct ni ọlọ́run á gbàdúrà wa fún gbogbo àtàbá ní ìbéèrè kan sí méjì international number wa lélẹ̀ plus two seven six one two nine five six three eight nine masasalamu wa ilà lílẹ̀ kọ́ ẹ̀.